ọlọ́ọ̀bá tí ọpẹ́ tọ́ sí ọlọ́ọ̀bá tí ọpẹ́ yẹ ayé ọlọ́ọ̀bá yìí ẹgẹ́ bó ti tọ́ sí ọlọ́ọ̀bá ajẹ́rí pé kò sí ẹ̀kàkà tó tọ́ láti máa jọ́sìn fún àyàfi ọlọ́ọ̀bá nìkan a sì jẹ́rí pé annabi sallallahu alaihi wa alihi wa sallam ẹrú sí ọlọ́ọ̀bá ni òjì sí ọlọ́ọ̀bá ni àtọ́rọ̀ àlékún ìkẹ́ ọlọ́run àánú ọlọ́ọ̀bá àti àjẹjẹ tán ọlọ́ọ̀bá fún aṣíwájú ẹ̀dá annabi sallallahu alaihi wa sallam àti ọ̀rọ̀ alẹ́ ànábì àtàwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo ẹni kọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé ìlànà nábì sallallahu alaihi wa alihi wa sallam títí di ọjọ́ gbọdọ̀ qiyama bákan náà kí gbogbo àwa ọmọ ìyá nínú Islam tí aláǹfààní àti máa gbọ́ wa ní dédé àsìkò yìí èyí tí ń ṣe òru ẹlẹ́ẹ̀kẹtàdé ní ogún nínú oṣù Ramadan títí ọdún ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn mẹ́rin àti ọgbà àti mẹ́sàn lẹ́yìn hijira nabi sallallahu alayhi wa sallam láti ìlú Makka lọ sí ìlú Madina akíwa pẹ̀lú kíkí Islam wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ẹ̀rí ọ̀rọ̀ tí a ń gbéyẹ̀wò lọ ọ̀rọ̀ tí a yanjú lọ òun náà ni ọ̀rọ̀ kan tí ó jẹ́ àdáwò ńláńlá eléyìí tí ó ṣẹlẹ̀ sí àwa mùsùlùmí fitnatul iftiraq a fitnatul tahazzub àdáwò bí àwa mùsùlùmí bí a ti pé yẹ́lẹ́yẹ́lẹ́ tí a ṣe ọ̀kan tó jẹ́ sí wípé ìlànà tí ó ń kálukú tó fi ń ṣe Islam ìlànà ọ̀tọ̀ọ̀tọ̀ ni ní ìbámu sí bí ẹgbẹ́ rẹ̀ bá ti ń ṣe Islam òun lòun ló sì máa gbọ́ àgbọ́yé Islam òun lòun sì máa ṣe Islam wẹ̀ ó ń kálukú wá ń ṣe Islam wa ní ìbámu sí ìròrí àwọn ẹgbẹ́ nìkọ̀kan wa ní ìbámu sí ìlànà àwọn ẹgbẹ́ ẹnìkọ̀ọ̀kan wa ní ìbámu sí àgbọ́yé àwọn ẹgbẹ́ eré ìtẹ́nìkọ̀ọ̀kan wa tí a fi ara tì eré ìwá fàtọ́jẹ́ sí pé ìròrí wá fún káàkiri yẹ́lẹ́yẹ́lẹ́ nínú Islam ìròrí àwa mùsùlùmí kò sí ọ̀kan mọ́ bẹ́ẹ̀ náà ni ìlànà àwa mùsùlùmí ìlànà yìí sọ̀kan òun kálukú rèé òun ṣe Islam níbàmú sí ìlànà àwọn ẹgbẹ́ wọn ni lílànà sí ìlànà àwọn ìjọ wọn òun náà ló fi ń se Islam gbogbo àwọn ìjọ wọn yìí dẹ̀rí ni wọ́n ń pè àpèmára wàlíkù sálàmù àfìjọlọ wàkájú ni wọ́n ń pè àpèmára wípé ìlànà tàwọn òun náà ìlànà tí ó dọ́gba nínú Islam láti mọ̀ fi ṣe Islam kullu hizbin bima ladayhim farihun gbogbo ẹgbẹ́ kọ̀ọ̀kan òun ló ń dunú gbogbo ẹgbẹ́ kọ̀ọ̀kan òun ló ń ṣe yangàn gbogbo ẹgbẹ́ kọ̀ọ̀kan ló ń ṣe fàárí wípé ìlànà ti ẹgbẹ́ tàwọn òun náà ìlànà tó bá islam mú jùlọ gbogbo ẹnikẹ́ni tó bá dẹ̀ fẹ́ ṣe islam eléyìí tí ó nítumà a orí láti ni eléyìí báyìí àdánwò ńláńlá ni tó wọlé tọ̀ àwa mùsùlùmí ilé tó yẹ sí pé nǹkan ire kò rí bẹ́ẹ̀ ní ìpìlẹ̀ Islam ní ìpìlẹ̀ Islam rí ìlànà kaná ni gbogbo mùsùlùmí ń tọ̀ gbogbo mùsùlùmí dẹ̀ ní ìṣọ̀kan nínú ìlànà ìṣọ̀kan nínú ròrí àti ìṣọ̀kan nínú ìpèpè ọpa gbogbo mùsùlùmí pọ̀ kó tó di wípé pẹ́pẹ́ yẹlẹyẹlẹ àìṣọ̀kan máa ẹgbẹ́lẹ́gbẹ́ ìjọ níjọ kó tó di pé ó bẹ̀rẹ̀ sí máa hàn nínú Islam eléyìí tí ó dá ọ̀pọ̀lọpọ̀ wàhálà lẹ̀ sí àwùjọ wa mùsùlùmí eléyìí tí ó dẹ̀ fi ìyà tí ó pọ̀ tó fi jẹ àwa mùsùlùmí látara ìbáraẹni ṣọ̀tá eléyìí tí àwọn ọ̀tá Islam tí wọ́n dá sí àárín wa látara pé kí gbónú wa má yìí tí a bá wo gbogbo àwọn ọ̀rọ̀ tí a ti ń gbé yẹ̀wò bọ̀ láti pìlẹ̀ nígbà tí a ti ń sàlàyé ọ̀rọ̀ nípa ẹgbẹ́ báwo ló ṣe bẹ̀rẹ̀ ní Islam yìí a rí wípé bí ó ṣe di wípé ẹgbẹ́ ó bẹ̀rẹ̀ ní Islam kò sẹ́yìn a ète àwọn ọ̀tá Islam láti da ìdè warú láti wípé ká má ṣọ̀kan nínú òròrí ká má ṣọ̀kan nínú lànà ká dẹ̀ má ṣọ̀kan nínú àgbọ́yé eléyìí báyìí jẹ́ iṣẹ́ àti àwọn ètè àwọn ọ̀tá islam bẹ̀rẹ̀ látorí Abu Lu'lu'a al tí tó fi dórí Abdullahi ibn Saba al-Yahudi àwọn tí yẹ́ ti pé wọ́n jẹ́ ìpìlẹ̀ lórí dídá èdè àwọn mùsùlùmí rú pípẹ́ àwọn mùsùlùmí sí ìjọ ìjọ ilé tó jẹ́ sí wípé àwọn ìjọ yìí bẹ̀rẹ̀ látorí àwọn al-Khawarij lẹ́yìn náà a àwọn Shia lẹ́yìn náà a rí àwọn kọ̀dàríyà bẹ́ẹ̀ ni àwọn mọ̀rìjíà bẹ́ẹ̀ ni àwọn mọ̀rìtẹ́zílà àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú àwọn alfẹ́rọ̀kù bọ́ọ̀lá ilé tó jẹ́ pé àwọn ni wọ́n jẹ́ ìpìlẹ̀ pínpín Islam àwọn ni wọ́n jẹ́ ìpìlẹ̀ àwọn ẹgbẹ́ tí wọ́n gbogbo àwọn ẹgbẹ́ yìí rí àwọn ni wọ́n ń kílèmù wípé àwọn làwọn wà lórí Islam níbàmú sí bó ṣe yẹ kí àwọn wà lórí ẹ̀ tó dẹ̀ yẹ́ sí pé wọ́n ń pe àwọn ìyókù wọn ní oníbídá tí wọ́n dẹ̀ ń gbógun ti àwọn ìyókù wọn ṣe lè bá ire bó ṣe ń bọ̀ rí bẹ́ẹ̀ ni ó ń burú sí bẹ́ẹ̀ ni nǹkan lékún sí so tí èyàn bá lọ ka àwọn kútùbù súnnà àwọn kútùbù làkọ́ì àwọn tíra tó ní ṣe ẹ̀rí tí wọ́n jọ pé ọ pé aslul bid'a ìpìlẹ̀ bid'a rí mẹ́rin náà ni ìpìlẹ̀ bid'a mẹ́rin náà ni wọ́n wá ka gbogbo àwọn al-firaq ad-dalla mẹ́rin nínú àwọn al-firaq tí mo ti kà yìí àwọn ni aslul bid'a wọ́n ní látara wọn yìí tasha'abatil ahwa látara àwọn mẹ́rẹ̀rin yìí àwọn ni àwọn oríṣiríṣi àwọn ìfẹ́nú oríṣiríṣi àwọn bídá látara àwọn ló ti bẹ̀rẹ̀ sí máa jáde látara àwọn ló ti ń pẹ́ka mẹ́rin gẹ́gẹ́ ni aslu aslu bídáì ìpìlẹ̀ bídá nínú Islam àwọn ẹgbẹ́ mẹ́rẹ̀rin yẹn náà ni látara wọn ni bí nǹkan ṣe wá ń burú sí bẹ́ẹ̀ ni àwọn ìròyìn yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni bídá bẹ́ẹ̀ ló ń jáde sí bẹ́ẹ̀ làwọn èèyàn jìnà sí súnà nẹ́bí sallallahu alaihi wasallam sí náà mi bá lọ gbogbo eléyìí rẹ̀ ó jẹ́ ìsọlẹ́nu papọ̀ báwo ni ọ̀rọ̀ eléyìí báyìí báwo ló ṣe jáde nínú Islam ọ̀rọ̀ ìpínyẹlẹyẹlẹ ní ẹgbẹ́jẹgbẹ́ tí yẹ́ sí pé bá ṣe jòkó yìí rí bá ṣe jòkó yìí a rí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tó jẹ́ sí pé ìta jòkó tà ń ṣe bí báyìí òun fi pé kọ̀kan òun nítorí pé ó kó ìfàsẹ́yìn tó pọ̀ bá islam ẹ̀rí wípé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ní orí kọjá ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ní orí wípé àwọn ìdánilẹ́kọ̀ọ́ kan lọ láwọn àyè báyìí àtàwọn àyè ní iná torí báyìí torí báyìí ṣùgbọ́n nǹkan tí ò ti ẹni jẹ́ kíkẹ́ ní yẹ wọlé tí ni pé àwọn tí ń sọ̀rọ̀ yẹn kìí sàwọn ìjọ tiwa bí ẹni wípé ọ̀rọ̀ ìsìláàmù kọ́ ni wọ́n sọ mẹ́ bí ẹni wípé islam kọ́ ni wọ́n ń pèpè sí bí ẹni pé ìlànà táwọn ń pèpè sí tún yàtọ̀ fún islam so wọ́n máa rò pé kìí ṣe jọ tí wá nìyẹn kò sí bẹ́ẹ̀ ṣe wá lè wí tó ọkàn tí ó máa fi gbọ́ wá sí yín àtọkàn tí ó máa fi bá yín lò ní pé àwọn salam aleikum nìyẹn àwọn kinní nìyẹn ó rí wípé ìròrí tí yín kìí ṣe ìròrí islam ah ìròpẹ́ rí ni gbádùn dáadáa yóò máa rí níri wípé ìròrí àwọn báyìí rèé kẹ́ẹ̀sì ẹ̀rọ islam ìròrí tí wọ́n dẹ̀ ní ó yàtọ̀ fún ìròrí tiwa wọ́n mọ̀ wá níta asúbù sí ìròrí tiwọn yẹ pé àà ìlànà tiwa gangan ní ìlànà kò sí nǹkan tẹ bá wá lè bá sọ tó yóò ní àà gbogbo tẹ́ ń sọ yẹn nínú ẹ̀sìn tí nìyẹn àríwẹ̀kọ́ ni nínú àgbọ́yé ẹ̀sìn tí nìyẹn ṣùgbọ́n lágbọ́yé tó farihun gbogbo ẹgbẹ́ kọ̀ọ̀kan wá rèé nínú àdánwò ta kan yẹn ó ní wípé gbogbo ẹgbẹ́ kọ̀ọ̀kan yóò mọ̀ wá yan gan yóò mọ̀ ṣe fáàrí ní ọmọ dúnú páwọn làwọn lórí ìlànà ṣe bá ní sí a ní rí àwọn yòókù tí ó bá ti sí lára wa tí ó ma pèpèrú pèpè wa tí ó ma rin orí ìlànà wa tí ó ma rin orí ìròrí wa a ní rí wọn gẹ́gẹ́ bí wípé ara wa ni wọ́n kò tí yé bá sí a eléyìí báyìí rèé nínú àwọn alámọ̀rí tí nínú àwọn wàhálà tí nínú àwọn fitna tí ọ̀rọ̀ hizbiya dálẹ̀ nìyẹn àwọn ọ̀rọ̀ hizbiya rẹ̀ ó fẹ̀jú ẹ́ ju bí àwọn èèyàn ṣe máa ń wò lọ ó kẹjú gẹ kódà lọ́rọ̀rù hizbiya lórí dáwà kìí ṣe nǹkan tó kéré òun ni ò jẹ́ kí dáwà nílapa lórí àwọn èèyàn débi wípé tánbá ti réyàn tó ń gbọ́ súnnà yìí tánbá ti réyàn tó ń tẹ̀lé súnnà yìí nǹkan tó máa sọ ní pé ìwọ náà ti lọ darapọ̀ mọ́ àwọn ìjọ salamu alaikum abẹ́ẹ̀kọ́ ni wọ́n wá rí bí ìgbà wípé ẹ̀sìn míì lọ́rọ̀ dára papọ̀ mọ́ pé á wọ́n wá gbógun ti gidi gan wọ́n lè lé ẹlòmí kó ń lé wọ́n lè dá ojúṣe òbí wọ́n lè dá bí olórí ọmọ míì ìtọ́ ọmọ míì nílé ẹ̀kọ́ wọ́n lè dá dúró nítorí pé kíni wọ́n rí pé ti lọ join ìjọ burúkú kan tí ó yẹ join àbẹ́ẹ̀kọ́ ni tí ò kí ń sara tí wọ́n ah, ẹ̀rí mi gbọ́yé dáadáa so ọlọ́run wà lékẹ́ lákúdá òkú sàánà wa ṣe rí nǹkan yìí rẹ̀ a ìlànà fir'aun ni alayhi la'natullah aslu tahazzub ìpìlẹ̀ kápínra wa níjọ níjọ kápínra wa lẹ́gbẹ́lẹ́gbẹ́ aslu tahazzub da'watu fir'aun li qawmihi aslu tahazzub da'watu fir'auna li qawmihi ìpìlẹ̀ ìpínrẹ̀ ẹni lẹ́gbẹ́jẹgbẹ́ ìpìlẹ̀ rẹ̀ rí ibi tó ti wá òun náà ni ìpèpè fir'auna fún àwọn ìjọ rẹ̀ fir'aun alayhi la'natullah òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ìpèpè ẹlẹ́yàmẹ̀yà sí àwọn ìpèpè burúkú wọ̀nyí kò yẹ báyìí nìsìn tàbádà wo lọ́nà alkùránù karim a rí àlàyé lórí ilé báyìí a rí ní alkùránù karim a ọlọ́wọ́ bá rí kẹlá ń sọ nípa firaun alayhi la'natullah kálíbà mọ̀ wípé ọ̀rọ̀ nípa ìpèpè ẹlẹ́gbẹ́jẹgbẹ́ yìí tí kìí bá ṣe mẹ́kẹ́ ni ìlànà fìràún ni kọlọ̀bà lè kela kó sọ wà fún bẹ́ ọlọ́wọ́ bá ní ina fìràún ala ardi wa ja'ala ahlaha shiya'a yastad'ifu ta'ifatan minhum yudhabbihu abna'ahum wa yastahyi nisa'ahum innahu dájúdájú fìràún rẹ̀ dájúdájú ó ṣe ìgbéraga lórí ilẹ̀ ala fil ard débi pé ó pèrè lọ́lọ́run ba ala fil ard ala fil ard débi wípé ó jẹ gàba lórí àwọn èèyàn ọlọ́ba ní inna fir'auna ala fil ard wa ja'ala ahlaha shi'a fir'auna ló pín àwọn èèyàn lórí ilẹ̀ sí ìjọ níjọ wa ja'ala ahlaha shi'a àkọ́kọ́ kí a máa wà ní ìjọ ìjọ fìràáyọ́nà rẹ̀ dálẹ̀ tí a bá wo ẹbá wo bí tí mo kà yí mahallu shahidi ni pé wà ja'ala ahlaha shi'a ay ja'ala ahlal ardi shi'a eh, fìràáyọ́n alayhi la'natullah òun lẹ́ni àkọ́kọ́ tọ́kọ́ sí kíni o tọ́kọ́ tọ́kọ́ yastad'ifu ta'ifatan minhum nínú àwọn èèyàn lórí ilẹ̀ rẹ̀ bó ṣe pín wọn yẹ́lẹ̀yẹ̀lẹ̀ yìí rí àwọn apá kan nínú wọn ó sọ wọ́n dọ̀lẹ lórí ilẹ̀ yudhabbihu abna'ahum débi wípé ó ń pa àwọn ọmọ àwọn ọmọ Israel fìràún hàn wọ́n ní èmà débi wípé ọ hàn wọ́n ní èmà débi wípé ọ sọ wọ́n di ẹni yẹpẹrẹ lórílẹ̀ nítorí àti gbọ́lá fún ìjọ tiẹ̀ àwọn ẹ̀yà tiẹ̀ àwọn ìyàrá tiẹ̀ lórí àwọn wọ̀nyí tí ẹ̀sùn pé alágbára ni fìràún lórílẹ̀ alágbára ni fìràún fìràún nínú àwọn ọba tí wọ́n lo àsìkò lórílẹ̀ tó yẹ pé wọ́n ní agbára gidi gan ni àléyìn alágbára débi wípé

hizbiya tó ṣe yìí àtàhàzùbù tó ṣe yìí ẹ̀rí mi gbọ́yé innahu kana minal mufsidin a jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tóun náà bá rin ìlànà fìràún tó ń pín àwọn èèyàn níjọ níjọ tóun náà tó ń ṣe ẹgbẹ́ ẹlẹ́gbẹ́mẹgbẹ́ irú ẹni báyìí rèé òun náà kana minal mufsidin òun náà nínú àwọn ìbàjẹ́ ẹlẹ́gbẹ́ mo rò pé a gẹ́ẹ̀tì pọ́ìntì tí a fẹ́ fàyọ nínú àyà yìí ilé oúnjẹ kó wá wípé ọ̀rọ̀ hizbiyya ọ̀rọ̀ àtàhàzùbù rẹ̀ rẹ̀ ìpìlẹ̀ rẹ̀ látara da'wa fir'auni kọlọ̀mbà alékẹ́lá kó dákùn kí ó sì àtúnṣe al'umma yìí kó níbi àjàgà fir'auni eré tí àwọn al'umma yìí tí wọ́n Naam tí a bá tó wáyà mí náà al-Qur'anul Karim tí a lọ wọnú a tàlọwọnú suratu Ali Imran suratu Ali Imran ní àyà 103 nínú sura yìí ọlọ́bàlúwà i'tasimu bihablillahi jami'an wala tafarraqu واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين, بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون

ọlọ́run bá ní ẹdìrọ̀mọ́ bihablillah àwọn àdéhùn ọlọ́run bá tó kápá ahadullah oní hablullah lọ́dọ̀ apá kan nínú àwọn olùmọ̀ nípa tafsir àwọn míì nínú àwọn olùmọ̀ nípa tafsir wọ́n ní ahadullah tó wà mẹ́yẹn òun náà ni alqur'anul karim ṣẹ́rí ìtumọ̀ alákọ̀ọ́kọ́ àti ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì kò sí kẹkẹ tí ọ̀tàkùrà wọn méjèèjì nítorí pé àwọn naam inú al-Qur'an tó ta bá sọ yí pé a hablullah wàríkù salam ta bá sọ pé hablullah ta bá sọ yí pé àdéhùn ọlọ́run ọba tó kápá ni pé ahdullah ni ọlọ́run ni ẹ̀dìrọ̀ mọ́ lápapọ̀ kí láwọn àdéhùn tọ́lọ́run ọba lékelá gbé fún wa tó kápá Allah ta'budu illa Allah wa bil walidayni ihsana wa bi dhil ìmọ̀ ọlọ́run ọba lọ́kan ṣoṣo ìmú ọlọ́run ọba lọ́kan ìmọ̀dà nǹkan ní ìpapọ̀ mọ́lọ́run ọba mọ́ òun ni àdéhùn alákọ̀ọ́kọ́ tó kan pa tọ́lọ́run ọba àdékẹ́lá gbà lọ́wọ́ wa pé a gbọ́dọ̀ jọ́sìn fún nǹkan mí ma àyàfọ́ ọlọ́run ọba a dẹ̀ gbọ́dọ̀ pa nǹkan ní ìpapọ̀ mọ́lọ́run ọba nínú jọ́sìn a ká ṣe dáadáa sáwọn òbí wa méjèèjì ká kírun ká yọ zàká ká gbáwẹ̀ gbogbo àwọn intọ́lọ́run ọba àdékẹ́lá lábọ̀ wá lọ́rùn òun náà ni àdéhùn tó kan pa tọ́lọ́wọ́n bá àlékẹ́lá gbé pẹ̀lú wa àwọn àdéhùn yìí wọ̀n rẹ̀ àwọn àdéhùn yìí àwọn àdéhùn yìí àwọn àdéhùn wọ̀n yìí rẹ̀ nínú al-Qur'an náà lọ́wọ́n bá àlékẹ́lá ti ló ti gbé àdéhùn yìí pẹ̀lú wa ló fi jẹ́ sí pé àtìtúmọ̀ké ní àtìtúmọ̀kejì wípé wa'tasimu bihablillahi jami'a ẹ dìrọ̀ mọ́ al-Qur'anul Karim àti àwọn àdéhùn Ọlọ́run bá tọ́wà nú ẹ̀ lápapọ̀ ọlọ́ọ̀bá àdíkẹ́ lọ kálímà jẹ̀míàn tàbá ní jẹ̀míàn yí tí ń jẹ́ bẹ̀ ní pé ní gbogbo yín kẹ́ ṣọ̀kan lápapọ̀ lórí eléyìí báyìí ó túnmọ̀ sí pé tàbá fẹ́ sí ọ̀kan rèé tàbá ń pèpè sí ìjọkan ìjọkan orí ìpìlẹ̀ sáàmà pèpè sí kájọkan lé lórí òun náà lórí àwọn kíni

qulubuhum shatta àdìsọ́kàn wọn ọkàn wọn yàtọ̀tọ̀ wọn ṣọ̀kan nínú ẹ̀mí wọ́n kà ṣọ̀kan lára ni èyí ń ló burú jù láyé kẹ́ kó ara jọ kẹ́ má kó ẹ̀mí jọ wallahi ó burú gidi gan naam tahsabuhum jami'an wa qulubuhum shatta irú ìṣọ̀kan yìí òun ni ikhwan àwọn al-ikhwan òun náà pèpè sí pé nata'awanu fima ittafaqna alayhi wa ya'dhuru ba'duna ba'dan fima ikhtalafna fi ẹ jẹ́ kádìjọ máa ṣe ẹ jẹ́ kádìjọ máa ṣàṣepọ̀ ẹ jẹ́ kádìjọ máa bára wa ṣe lórí nǹkan tí abájọ tabájọ tabájọ jọra wa lórí ẹ̀ ibi tí a bá ṣe pàdé yóò sá níbi tá a ṣe pàdé ẹ jẹ́ àdìjọ máa bára wa ṣe lórí ẹ̀ ṣe rí bí tá a ti yapa yẹn ẹ jẹ́ fira wálẹ̀ lórí ẹ̀ torí pé ta bá ní ká máa ná kọ́ṣà yẹn ta bá ní kádìjọ máa takora wa lórí yẹn pé àìwò sí lórí òdodo ẹ̀rí lélẹ̀ ẹ̀rí lélẹ̀ á hẹ́tì ara wa àdẹ̀ ní ṣọ̀kan a mọ̀ pín yẹlẹyẹlẹ so ẹjẹ́ àṣọ̀kan wípé ibi tí a bá ti yapa yẹn ṣé wọ́n sọ wípé ṣé àkídà ti ẹni ṣé lànà ti ẹni súfí àkídà ti ẹni àkídà súfí máa lò kò sí wàhálà àwọn ti wa ìlànà súnà àwọn máa lò ẹ̀yẹn máa lò lànà ṣíà ẹ̀yẹn máa lò lànà jahmiya ẹjẹ́ àjẹ́ àpapọ̀ lórí hádàfù kan báwo la yẹ islam báwo la yẹ fẹ́ gba ìjọba islam ẹ̀rí pẹ̀lú àwọn báyìí rẹ̀ wọ́n padà máa ń para wọn gbẹ̀yìn náà ni nítorí pé tán bá ṣiṣẹ́ yìí rẹ̀ tán bá succeed tán bá ní àṣeyọrí lórí iṣẹ́ yìí tán gba ìjọba tán yóò wá kúta ní ọmọ darí ìjọba náà àwọn ṣé àwọn sọ yí pé àwọn ló yẹ káwọn máa darí torí pé wọ́n fẹ́ jẹ́ kí àwọn borí lórí àwọn tí ò kí ń bẹ́ẹ̀ làwọn onísúnnà náà sọ wípé Ah, ah ló yẹ ká darí torí pé lànà tiwa gẹ́gẹ́ ni ọwá látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam sẹ́rẹ́yìn sí àyí ẹni darí wa wàhálà ni ó ṣẹlẹ̀ àwọn oníṣúgbí ò ní kí ló ṣubú tẹ̀yìn mo rò pé nǹkan bẹ lọ́pọ̀lọ́ gbogbo ni àwa lẹni ọlọ́run ni àwa ni wòlíì àwa là ń bọ́lọ̀ ń ṣe mítìn àwa là ń bọ́lọ̀ ń ṣe pàdé àwa là ń bọ́lọ̀ ń ibẹ̀ ni wàhálà ò ti dé láwọn náà bẹ́ẹ̀ láwọn àṣáyìnrọ̀ náà sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láwọn jahmiya náà sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láwọn kọwàríjì náà sọ bẹ́ẹ̀ gbogbo àwọn ìlú bí wọ́n ti dán orí láyé wọ́n padà nígbà tí wọ́n gbagbára tán wọ́n padà dájú ìjàkọra wọn ó bẹ̀rẹ̀ sí máa para wọn ni wọ́n dánrú ẹ̀wò ní Algeria Algeria rẹ̀ wọ́n gbagbára ń bẹ̀ ibi tí wàhálà ti dèrè náà bẹ̀rẹ̀ tún síná fúnra wọn wọ́n tó dájú ìjà kọra wọn ibi tí wọ́n ti ń síná fúnra wọn lọ́wọ́ òun ni France dé àwọn ọ̀tá Islam àwọn France dé báyìí wọ́n síná fún gbogbo lápapọ̀ wọ́n gbagbára lọ́wọ́ wọn ni láti jọ ǹdò ní France ní àwọn ni wọ́n ń ṣèjọba lórí Algeria láti jọ ǹdò ní àwọn náà ń ṣèjọba lórí Algeria ṣe ríru àwọn eléyìí báyìí rèé wàlọ́hì gbogbo ẹnikẹ́ni tí bá ń pèpè sí ẹmọ̀ ìpé manhajì ọ̀dá nítorí pé eléyé ẹsẹ́ pèpè ànábì kìí ẹsẹ́ pèpè àwọn sọ̀hábà nìyẹn tá bá fẹ́ ṣọ̀kan rèé ìdámà pèpè sí ni pé wa'tasimu bihablillahi jami'a a ṣọ̀kan lórí hablullah jami'an gbogbo wa lápapọ̀ láti wà lórí ìlànà òun lásọ̀kan lórí mo dẹ̀ ti sàlàyé tán pè gbogbo ẹnikẹ́ni tí ò bá ti lè dìrọ̀ mọ́ hablullah yẹn a lè sọ̀ka pẹ̀lú ẹ̀ abẹ́ẹ̀kọ́ ni a ma wá pé a dẹ̀ ma gbógun já tí tọ́lọ̀ bá lè kí ó fi ní ká sẹ́rí ẹ̀ padà síbi kíni síbi hablullah ẹ̀ ń gbádùn mi dáadáa ọlọ́run ó jẹ́ oyé o torí pé ó ń dàbí gbé kíní sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ kó sì clear sí gbogbo èèyàn nítorí wípé ṣẹ̀rí ìta ń ké yìí ilé ìta ń sàlàyé yìí wàlọ́yì ibẹ̀ ni àṣeyọrí wa wà ibẹ̀ ni a ti lè là ìgbàta bá padà sórí ilé tí mo ń sàlàyé yìí ìgbà yẹn làwa mùsùlùmí lápadà sí máa darí ayé gẹ́gẹ́ bí àwọn ẹni ìsájú ṣe darí ayé ṣẹ́rí ilé ìbá ẹni ó dàrú tí gbogbo àlámàrí gbogbo mùsùlùmí fi dàrú ní gbogbo àlámàrí mùsùlùmí fi dàrú ẹjọ́ ìrẹsàbáyín nítorí pé mùsùlùmí kọ̀ọ̀kan lórí ìlànà tí ń rìn ní ọmọ rí wípé àwọn yòókù è e sára wọn ẹni tí ó bá ti rin orí ìlànà tóun kèé sára wọn gbogbo tó bá wù kó máa sọ nípa ìsìláàmù pátá etí tí ó kọ sí ni pé etí pé kèé sára wa ní sọ̀rọ̀ etí wípé kèé ṣe ìlànà wa ní fi ń pèpè etí wípé kèé ṣe mi ní bá wí gẹ́gẹ́ bí yóò ṣe lọ bí yóò ṣe kọjá níbi wà sí àwọn kírísítẹ̀nì yẹn tọ́gbọ́n tínú pé àwọn kírísítẹ̀nì ń bá wí tó tiẹ̀ ní ní ṣòro o ní ní ṣe'ir o ní ní fílì wípé in pass message sí ọ torí pé òpin tí ń sọ kọ̀kẹ́ àwọn ìjọ rẹ̀ ní ṣe kíni bẹ́ẹ̀ náà tí christian náà kọjá níbi tọ́jọ́ bá ti islam tí ó pé à ah, ìpèpè táwọn mùsùlùmí nìyẹn kìí ṣe pèpè táwọn ọmọlẹ́yìn kristi àbí tóhun ló jẹ́ kọ títí bẹ́ẹ̀ ní nǹkan òun náà ń ṣẹlẹ̀ láàrin mùsùlùmí tí ẹlòmí bá rí kọjá ń bí báyìí nísìn ètí tí ó fi rí kọjá àti ọ̀nà tí ó gbà rí kọjá ni pé àwọn tí ń ṣe wá sí iye ò kìí ṣàwọn ìjọ tiwa àti bí ẹni wípé ẹgẹ́ bí ìkàní mo sọ bí ẹni wípé ìsìláàmù kọ́ ni wọ́n ń pèpè sí tó rọ́wọ̀ ọ̀gbà wípé ìtàn pèpè sí yẹn ìsìláàmù tóhun ṣe kíni tíjọ tóhun ṣe nìyẹn abẹ́ẹ̀kọ́ ni abánlá àdánwò ta kàrí níbi ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́ ọlọ́run bá ní wa i'tasimu bihablillahi jami'a ọlọ́run bá ní ẹ dìrọ̀mọ́ tamassaku tí ń ṣe gbogbo àwọn àdéhùn ẹ̀sìn Ọlọ́run bá àti al-Qur'an jami'an lápapọ̀ now ṣe rí ti gbólóhùn wa ẹ̀tẹ́sìmù tí mo tún sí tamasaku bó ṣe rí náà nìyẹn ẹ̀dìrọ̀ mọ́ náà ni ṣùgbọ́n nínú gbólóhùn yẹn ìǹkẹ́kẹ́ wà ń bẹ tó ni wípé nígbàtí gbogbo yín tẹ bá dìrọ̀ mọ́ ìlànà ẹyọ ìgbà yẹn lẹ́ni isma kúrò níbi àṣìṣe ìgbà yẹn gbogbo ẹnikẹ́ni tó bá ń tẹ̀lé al-Qur'an yóò ní isma yóò là kó ń bí àyíkí àbí kò nílà ò ní isma gbogbo ẹnikẹ́ni tí bá ń tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam yóò máa ṣàṣìṣe àbí yóò là wa'tasimu bihablillahi jami'a ẹ dìrọ̀ mọ́ ẹ̀sìn Ọlọ́run Ọba okùn Ọlọ́run Ọba al-islam àwọn àdéhùn islam tó lọ́ba àdékẹ́lá gbé pẹ̀lú yín al-Qur'ani ẹ dìrọ̀ mọ́ lápapọ̀ kẹ́ ẹ lè bá alákú òǹbi àṣìṣe ẹ̀yọ́ kọgbọ́n ẹ̀rí bá yẹn náà wa'tasimu bihablillahi jami'a nítọ́lọ́ ọba àlékẹ́ tó ń fàásì nínú mẹ́sẹ̀jì ń bẹ̀yẹn ni pé nígbàtẹ́ àṣìṣe ìgbà tí ẹ bá ṣọ̀kan tẹ́ ẹ bá ti lè yapa ẹ lè ní isma láyé torí pé wa'tasimu bihablillahi jami'a níbi tí isma wà òun náà ní kíni o òun náà ni káwa mùsùlùmí ká sí ọ̀kan tábàdẹ́ ṣọ̀kan rẹ̀ gbogbo alamọ̀ yí pé kò sí ẹni náà láyé nínú mùsùlùmí lónìí tó ní àkólé kan fún islam tí ó mọ̀ wípé ìyà tí ń jẹ àwọn mùsùlùmí láyé lónìí ìyà ìṣọ̀kan ni kò dẹ̀ sẹ́ni tó tí ó mọ̀ wípé ìyapa rẹ̀ ìmọ̀ ń kó yà jẹyàn ni ẹjọ́ ẹ̀rẹ́sàn wọ́n ní àìkọ́wọ́rin bá tẹ̀lé kò sí nǹkankan tí ó ti kéne tí ó ṣe wọn ṣùgbọ́n àìrìn kọ́wọ́rin ejò àìkọ́wọ́rin ejò ló ṣe kéne ló ṣe kú pa wọn ẹta ti bí ìgbálẹ̀ yóò bá ní kátà ti bí ìsáná kí èsógùn ẹ wo ìgbálẹ̀ bó ṣe wà yẹn ẹ wo ọwọ̀ bó ṣe wà yẹn tó bá wà lódìdí agbára ni ẹ̀yẹn mú ọwọ̀ nígbà tó bá wà lódìdí ìgbálẹ̀ ló wà lódìdí ẹ̀tẹ́ láti kan wò ẹ pé kò lè kan yọ́ mọ̀ lẹ́ni ṣùgbọ́n

sísọ̀kan rẹ̀ ẹ̀sìmọ̀ ni àìsọ̀kan rẹ̀ bàbá ńlá ìyà ni ma fi ń jẹyàn so in tí wọ́n ń fa in tí wọ́n bá lọ ní pé gbogbo èèyàn pátá tó bá ní làákàyè ni ó mọ̀ wípé inú nǹkan tí ó nù wá tí ó dẹ̀ máa ká lára pé ah, àwọn mùsùlùmí ṣe wá ń rí báyìí àwọn mùsùlùmí ṣe wá ń rí báyìí ni pé a ṣe wá yapa báyìí tí a ẹ̀rí àwọn kan ní kọ̀ndẹ̀mù wa àwọn mùsùlùmí ẹgbẹ́ wọn náà ń gbógun tí ó gbogbo wa la rí sí problem àbí gbogbo aládẹ̀mọ̀ wípé ìṣọ̀kan ni solution ṣùgbọ́n àgbàgbọ́ yé ṣọ̀kan yẹn ibi tí problem wà nìyẹn a fẹ́ ṣọ̀kan ṣùgbọ́n táwọn ò ní pé ẹjá ṣọ̀kan kó kálukú ó máa ṣe ń tó bá wù ẹ jẹ́ kí gbogbo ẹ fi súfílẹ̀ ẹ jẹ́ ká máa rìnlànà súfí wọn lọ ẹ fà wọn sí àlẹ́ ẹ jẹ́ ká máa rìnlànà sí àwọn lọ ẹ̀yin tẹ́lẹ́ fẹ́ máa rìnlànà súnà ẹ̀yin náà máa sọ pé ìtàwọn kan ṣe jẹ́ báwo ẹ̀yin náà máa rìn tí ẹ máa sọ pé ti yín lọ́dà jù ẹ má kọ̀ndẹ́mẹ̀ ẹnì kankan ẹ jẹ́ kí gbáṣẹ́ gbogbo ẹbí mùsùlùmí gbogbo wa ẹ jẹ́ papọ̀ ẹjá ṣọ̀kan irú ṣọ̀kan táwọn yẹn ń pè pè lónìí yẹn ṣe ẹ̀rí kí wọ́n ti sàṣìgbóyè kọ̀kan ìṣọ̀kan báyìí now wa'tasimu bihablillahi jami'a lẹ́yìn tá ti gbàgbọ́yé ìtọ́lọ̀ bá ń pa wá láṣẹ nínú àyè yìí nínú àyà yìí ọlọ́wọ́ bá ní wala tafarraqu wala ṣẹ́rí nínú àyà kan ṣoṣo ọlọ́wọ́ bá lè kẹlá pa wá láṣẹ ìṣọ̀kan ó sì naam in tí ó pamọ́ sí kó wá wá ní pé amúrù rẹ̀ tàbárí àṣẹ yufidul wujub àbí ìdájọ́ àṣẹ òun ni wípé ọmọ mú ìdájọ́ pé ọ̀ràn yẹn ní nǹkan tó bá pa wá láṣẹ ọ̀ràn yẹn lọ́jẹ́ olóòrò láti ṣe àbí ẹ̀kọ́ ni a jẹ́ pé kákójọ papọ̀ ká ṣọ̀kan lórí ìlànà ẹyọ kan ṣoṣo bí hablillah pé hablu ẹyọ kan náà lágbọ́dọ̀ ṣọ̀kan lórí àbí bí hablillahi hablu ọlọ́run ọba ẹyọ kan yìí náà ni ìlànà kan lágbọ́dọ̀ sọ̀kalẹ̀ lórí kìí ṣe pé láànà pínpín yẹ́lẹyẹ̀lẹ lásọ̀kalẹ̀ lórí kọ́rọ̀ amádà bí tahsabuhum jami'an wa qulubuhum shatta naam ọlọ́run bá pa wá láṣẹ láti jọ kan lórí ìlànà kan ṣoṣo tó bá jẹ́ sí wípé ibi tí a wà ti wá ibi tá ti tó bá jẹ́ pé ìlànà súfí o ìlànà tánàbí gbé wá ẹjá sọ̀kan lórí ìlànà súfí kẹ a jẹ́ pé gbogbo ìlànà yòókù ká gbìyànjú ká wò dànù báwo láti wá mọ̀ pé ìlànà súfí ni a gbé ẹ̀rí kalẹ̀ ni àbí kìí ṣe pé ìwọ́n ma wó pé àà nítorí pé ìlànà tí wọ́n rìn nìyẹn definitely lọ́gbọ̀rọ̀ dájú ó ń ṣe ìsẹ̀sánù pẹ̀lú làákàyè nìyẹn pẹ̀lú ẹ̀rí láti wá mọ̀ pé ìlànà tí ẹ̀yí gan ló yẹ ká máa tẹ̀lé tàbá wá gbé ẹ̀rí jẹlẹ̀ tàbá wá rí ìlànà súfí lónú ẹ̀rí wàláhì ájú náà ni àti ìlànà táwọn wá tásọ̀kan lórí àbí átùmúlànà ṣíà átùngbẹ̀rì jẹlẹ̀ átùngbẹ̀yàwó lọ́gà àràdà alkùránì rẹ̀ tí ń bẹ láàrin wa anẹ́bì sallallahu alaihi wasallam sọ̀rọ̀ kan anẹ́bì ní taraktu fikum amrayn mo fi nǹkan méjì ilẹ̀ sáàrin yín ma in tamassaktum bihima ilé tó pé tẹ bá gbá méjèèjì mú wa sunnata rasulihi sallallahu alaihi wasallam o náà ni tí ọlọ́wọ́ bá àti sunna nabi sallallahu alaihi wasallam anábì ní nǹkan méjèèjì rẹ̀ tẹ́ ẹ bá gbà mú dáadáa tẹ́mi anábì ọba sí láyé mọ́ wallahi ẹ̀ lè sọnù nítorí pé nǹkan tánábì fi ń ṣe ìmọ̀ràn fáwọn yẹn gbà tó wà ní ayé náà nìyẹn tánábì bá dẹ̀ kú ìmọ̀nà nǹkan yóò kú anábì ló kú ah, ẹ̀rí mi gbádùn yìí ó túmọ̀ sí pé tá a bá fẹ́ pa wà lójú ọ̀nà nísìnyí gbogbo àwọn ìlànà tó ń kálukú ń pèpè sí àti ìròrí tó ń kálukú ròyìn pé ìròrí tòun ní ìsìláàmù yìí àtàwọn ẹgbẹ́ yìí a mọ̀ wá gbé gbogbo ẹ̀yẹ̀wò sórí ìlànà sallallahu alaihi wasallam sórí alkùnrán àti súnà nẹ́bì tí bá ti alhamdulillah látẹ̀lé tí bá ti lé ń yapa àmọ̀yọ́jọ́nù ni kí tá ti wá rí ìlànà ẹyọ kan tí gbogbo gbọ́dọ̀ ṣe kíni tá gbọ́dọ̀ gbá mú tá fi pé

wà látàfàrọ́kù ọlọ́run ní ẹ má pín yẹlẹyẹlẹ ẹ má ṣe kíni o ẹ má pín yẹlẹyẹlẹ wà látàfàrọ́kù àbí kí náà ń pè ní àtàfàrọ́k naam ìpín yẹlẹyẹlẹ ni ìpín ẹ̀sìn yẹlẹyẹlẹ ni àwọn eléyìí báyìí wọ́n wà lórí ìlànà tí wọ́n lórí ìròrí tí wọ́n àwọn dájú lọ́tọ̀ àwọn míì náà tó wà lórí ìlànà tí wọ́n àti orí tí wọ́n àwọn náà dájú lọ́tọ̀ àwọn eléyìí náà tó yà lórí ìlànà tí wọ́n àti orí tí wọ́n yíkọ́ ọjọ́ kan gbogbo wọ́n sì ń kílẹ̀mù pé Islam náà ni báwo ni gbogbo nǹkan ṣe lè wá dojúrú báyìí ìlànà bí mẹ́jọ mẹ́wàá márùn-ún ìlànà bí 15 20 500 tó yàtọ̀tọ̀ síra wọn gbogbo wọn sì ń sọ yí pé ìsìláàmù náà ni gbogbo ẹ̀ gbogbo ẹ̀ sì ń takora wọn ó dájú pé eléyìí ò lè jẹ́ ìsìláàmù o àbí nítorí pé ìlànà kan lànàbì sallallahu alaihi wasallam pèpè sí ló sì mọ́ wa kó bá jẹ́ pé gbogbo ìlànà ibó ṣe pọ̀ tó yìí tí sì ń takora wọn tí kan ọjọ́ kan yìí gbogbo ìlànà tó ń kálukú ń gbà sí lọ́hùn yìí tí kan ọjọ́ kan yìí tó sì lọ́lọ́ náà lòun náà ń ṣe yìí náà kó sì ní islam náà ní gbogbo ẹ̀ eléyìí ò lè jẹ́ islam a gbọ́dọ̀ mọ eléyìí tó ṣe kíni tó wá látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam nínú ẹ̀ kò yí bá nísìn ìwá máa wà lórí ìlànà yẹ́lẹ̀yẹ́lẹ̀ yẹ́lẹ̀yẹ́lẹ̀ yẹ́lẹ̀ o ní àtàfàrùk o ní pé a fún ẹ̀sìn wa ká yẹ́lẹ̀yẹ́lẹ̀ apínìyàn wà látàfàrọ́kù ọlọ́ni àgbọ̀rọ̀ sí kíni àgbọ̀rọ̀ pín o واذكروا نعمة الله عليكم ọlọ́ ní ẹran tí ìdẹ̀ra ìmì ọlọ́ọ̀bá lè yí lórí iz kuntum àdá síwájú kí islam tó dé ọ̀tálẹ̀ ń ṣe ẹlẹ́gbẹ́jẹgbẹ́lẹ́wà hezbiya ní bẹ̀lá àríyí tẹ́lẹ̀tẹ́lẹ̀ fa lórí ìlànà islam lórí umbrella islam nìkan ṣoṣo ẹran tí ìkẹyẹn Sebi bí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣe bẹ́ẹ̀ máa ń para yín ni ṣe bí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣe bí jọ ẹbẹ́ lẹ́yàmẹ̀yà lẹ́ ń ṣe ẹ́ Islam wá sọ gbogbo yín dọ̀kan àti Hausi ni àti Khazraj ni àti Banu Nadiri ni àti Banu Qaynuqa ni àti Banu Mustaliq ni gbogbo orú àwọn eléyìí rẹ̀ ẹ́ gbogbo yín pátápátá ọ̀tálẹ̀ ń bára yín ti tẹ́lẹ̀ kódà nígbà tó wà ní maka náà rẹ̀ gbogbo àwọn kọba ìlú tó wà ní maka ọ̀tá ní gbogbo bára wọn ṣe abẹ́ẹ̀kọ́ ni fa asbahtum bi ni'matihi ikhwana pẹ̀lú níma ọlọ́wọ́ bá ti ṣe islam tánàbí gbé wá gbogbo yín dọmọ ẹ̀yà lábẹ́ islam islam nìkan ló wá so gbogbo yín papọ̀ gbogbo tí ẹ̀ ti fi ń ṣọ̀tá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ fi sẹ́lẹ̀ mẹ́rin islam condemn gbogbo ẹ̀ ó so yín papọ̀ lórí wípé ìkan ni gbogbo yín lábẹ́ ọlọ́ni ẹ̀rántí ìkẹ́ẹ̀dẹ̀ ra yẹn ajẹ́ sí pé kásọ̀kan rẹ̀ lónìí ìlànà ẹyọ kan ṣoṣo ìkẹ́ ni nímọ̀ ọlọ́run ọba ni káyapa rẹ̀ ìbínú ọlọ́run ọba ni ẹ̀rí mi gbọ́yé jama ẹ̀dàkùn torí ọlọ́run ọba ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ wàlọ́yìn tí ń pààyàn lẹ́kùn ni wàlọ́yìn mo fọ́lọ́ bàbúra nǹkan tó ń pààyàn lẹ́kùn ni àwọn mo dẹ̀ ti sàlàyé fún yín ìpìlẹ̀ rẹ̀ Islam àwa mùsùlùmí ò pín yẹlẹyẹlẹ ẹyọ kan ni wá láti ìgbà tí Ànábì sallallahu alaihi wasallam ti kú ẹgẹ́ bí àfáwà al-Baghdadi ẹgẹ́ bó ṣe wí mo ti mú asàrù yẹn fún wa àbí tí kèé bá ṣe nígbà tí wàhálà ṣẹlẹ̀ lẹ́gbà tí wọ́n pa Umar ibn Khattab sí Abu majusi Majusi ni ni ó ṣe bí ẹni pé mùsùlùmí da Islam rú àti fún àwọn mùsùlùmí káyẹlẹyẹlẹ kí èdè wa kọ́mọ́sọ̀kan mọ́ kí àkídà wa kọ́mọ́sọ̀kan kí ìlànà wa kọ́ mọ́sọ̀ kan mọ́ lẹ́yìn tí ẹni Abdullahi ibn Saba al-Yahudi látara báyìí làwọn ẹgbẹ́ bẹ̀rẹ̀ sí jáde nínú Islam nìròyìn bẹ̀rẹ̀ sí máa jáde lórí tìrísì àwọn Khawarij jáde àwọn Shia jáde àwọn Qadariyya jáde àwọn Mu'tazila jáde àwọn Murji'a jáde àwọn Jahmiyya jáde àwọn Maturidiyya jáde gbogbo àwọn ẹgbẹ́ ìbẹ̀rẹ̀ sí ma jáde àṣáyàn jáde súfí jáde náà gbogbo àwọn ẹgbẹ́ ìwọ́n bẹ̀rẹ̀ sí ma jáde bẹ́ẹ̀ ó wá di wípé ìròyìn wá bẹ̀rẹ̀ sí ma pọ́nká yẹlẹyẹlẹ nínú Islam bí i tàwọn Yahudi bí i tàwọn Nasọ́rọ́ Kátólíkì wà Deeper Life wà Foursquare wà Baptist wà gbogbo irú sí sí àwọn àjọ́ra wọn báwọn náà ṣe fọ́nká rèé a ń tí ń bọ̀ wá lórí ẹ̀rí lórí eléyìí látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wa sallam ìròrí musulmi náà wá fún ká ìròrí ọ̀sọ̀ kan mọ́ eléyìí báyìí àdìsọ́kà ti ẹ̀rẹ́ ọ̀nà ọ̀tọ̀ lọ́yà sí ohun ọ̀gbá kádàrá gbọ́ àdìsọ́kà eléyìí ni pé àwọn wòlíì ọlọ́ọba àwọn ẹni ọlọ́ọba wọn lè sàtìsé wọ́n sì nímọ̀ nípa kọ̀kọ̀ àdìsọ́kà eléyìí báyìí ni wípé àrísọ́kẹ́ ilé báyìí ni pé àìlépè kèfèrí láyé àṣìlépè mùsùlùmí ṣùgbọ́n tó bá jẹ́ bẹ̀rẹ̀ kìyàmà yóò ṣe gbére nù náà àrísọ́kẹ́ ilé ni pé rẹ̀ kò kó bá ilé ni pé ọlọ́run ìbádàlọ́ ọlọ́wọ́ba yóò sàánú wa wàtúrù ní ìmẹ́ta lọ́yọ̀ aléìkùn ọlọ́ni ẹran tí ìdẹ̀rẹ̀ ìmí ọlọ́ọ̀bá lórí lórí o ìkúntùm àdáhà nítorí pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀tálẹ̀ ń ṣe o ẹ́ fa'allafa bayna qulubikum fa'allafa bayna qulubikum ọlọ́ọ̀bá alékẹ́lá so ẹ̀mí yín pọ̀ ọlọ́ọ̀bá alékẹ́lá allafa bayna qulubikum pẹ̀lú islam ẹ wá di ọmọ ìyá pẹ̀lú ní ìmọ̀ ọlọ́run ọba wà kún tún ala shafa hufrati minan nar nítorí pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà rèé síwájú kánẹ́bì tó dé etí bèbè iná lẹ́wà kẹ́kú kẹwọ náà ni fa anqadhakum minha ọlọ́run ọba lè jẹ́lá wá yọ yín kúrò létí bèbè náà obìnrin tẹ́ ti fi aljanna bimaji'i nabi sallallahu alaihi wasallam wa bi bi'ithatihi sallallahu alaihi wasallam pẹ̀lú dídí ànábì sallallahu alaihi wasallam Naam ẹ jẹ́ ká ronú sáwọn àyà yìí wọ́n lásìkò ti tó ẹ́ irú àwọn nǹkan báyìí kìí ṣe tí a máa rásìkò láre àsìkò pọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan àti ìrọ̀rọ̀ yanjú sẹ́mọ̀ yí pé ọ̀rọ̀ tó bá pọ̀ ńlẹ̀ gidi gan ẹ ó bùkátà kí ká ma manage àsìkò kádẹ̀mọ́ ẹ wo bàtà ti bẹ̀rẹ̀ nísìn àwẹ̀ ní parí lọ yìí nísìn àti ìyẹnjú ọ̀rọ̀ hezbollah ọ̀nà ibi tá ń lọ níbi ọ̀rọ̀ hizbi ajé na àǹfààní inú àwẹ̀ ládẹ́rin láǹfààní ojoojúmọ́ tó bá ti dẹ̀yàwẹ̀ nísìn ọjọ́ méjì láàrin ọ̀sẹ̀ ni nígbà tá ń láǹfààní ojoojúmọ́ rèé láti rí nǹkan kan yanjú lórí ọ̀rọ̀ hizbi yìí láti ń bàbọ̀ yìí kátó àmà rásìkò láre torí ọlọ́run báyìí dáfẹ́ ẹja mójú tásìkò yìí dáadáa kí mi lára gidi gan wallahi ọ̀rọ̀ pọ̀ gidi gan akàrẹ̀ṣẹ́ àti dédé ẹ̀rí ìmá kó àwọn ẹ̀rí wá nìsìn látinú látinú alkitaba àti súnnà lórí wípé ọ̀rọ̀ nípa hizbiya ọ̀rọ̀ nípa ẹlẹ́gbẹ́dé nǹkan tó burú ni tọ́lọ̀ ọba ìrìkẹ́lá kọ̀ fún wa sí nílá bẹ̀rẹ̀ báyìí tó bá yá nìsìn a lọ sí di kí ni àwọn aburú àwọn àgbọ̀rọ̀rù àwọn aburú hizbiya nínú islam kí làwọn aburú tó ń islam lẹ́yìn rẹ̀ a wà lọ sí di kí ni àwọn olùmọ̀ àwọn àfáà súnnà kí làwọn ọ̀rọ̀ wọn kí làwọn ọ̀rọ̀ tó ń sọ nípa ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìmọ̀ ṣẹgbẹ́ kí làwọn ọ̀rọ̀ àwọn àfà ṣẹ́rí gbogbo àwọn ẹyọ kọ̀ọ̀kan tí mo mú tí mo lélẹ̀ yìí ẹ̀rí pọ̀ lábẹ́ rẹ̀ gidi gan ẹ̀rí pọ̀ gidi gan sí látọ̀ wá máa lásìkò láre lásìkò tí ò tó tẹ́lẹ̀ ẹjọ́ tó lọ́wọ́ bá ẹ̀dákun àwọn tí ọlọ́wọ́n bá ní kí àwọn ọ̀rọ̀ wọ̀nyí kó máa dé sí gbọ́ wọn tí wọ́n sì ń ṣàǹfààní pẹ̀lú ẹ̀ wọ́n ju àwa tí àjòkólẹ̀ yìí ní òǹkà kò yẹ bá ní sí gidi so ká gbìyànjú ká rí wípé àwa náà kópa ti wa lórí ìpèpè sójú ọ̀nà tọ́lọ́wọ́n ba tí tọ́lọ́wọ́n ba rí kí ló fi ní kásìkò wa kó tó láti lọ bọ́lọ́wọ́n ba torí pé Ọlọ́run bá ló dẹ̀ mọ àsìkò tí ó ń kálukú rẹ̀ tó ń kálukú wa tí àsìkò wa tọ́lọ̀wọ̀n bá lè kẹ́lá bù fún apálù láyé tí ó tó ṣùgbọ́n lẹ́nu àwọn ìwọ̀nba àsìkò tọ́lọ̀wọ̀n bá lè fún wa yìí náà káwa náà kákópa ti wa tọ́lọ̀wọ̀n bá lè bá ní tó ní ká so that tó bá dégbèrè kìyàmà àwa náà wọ́n lè lọ bá nínú mizanu hasanati ẹnì kọ̀ọ̀kan wa wípé ipa táwa náà kó lórí ọ̀rọ̀ dáwà rí nígbà táwa ń lé ayé torí gbogbo ipa

iṣẹ́ ló fi ń kó òkúta bá dáwà sàlàfíà ẹlòmí rẹ̀ olóní súnà lòun ṣùgbọ́n bí ọ̀rọ̀ bí ìdìnà bí ọ̀rọ̀ bí o lè jíjẹ́ òkú lọ́wọ́ rẹ̀ àwọn èèyàn máa fi yíò bú súnà pé rí àwọn alùsúnà náà ìwọ náà ń kó bá dáwà sàlàfíà ni so ojú kálukú wa ní ta bá fẹ́ ṣe kó yanjú kó tó di àsìkò tí yà lọ bá ọlọ́run bá wa abẹ́lọ́run bá lékẹ́ lákọ́dákun eléyìí tó dáa nínú iṣẹ́ eléyìí tó dáa nínú ọ̀rọ̀ eléyìí tó dáa nínú àdìsọ́kàn tọ́wọ́ ọlọ́run bá yọ́nú sí ní kọmọ fún wa ṣe àwọn eléyìí tó burú nínú ọ̀rọ̀ eléyìí tó burú nínú iṣẹ́ àti eléyìí tó burú nínú àdìsọ́kàn tí ọlọ́run bá lékẹ́ lábínú sí ọlọ́run mọ́sá yàwáyà wa fi Islam kó bá wa fi yé wọn eléyìí la fi ń ké fún ẹ kí gbogbo wa ká ṣọ̀kan lórí ìlànà ẹyọ kan ṣoṣo ìlànà yẹn náà ni ìlànà ahlu sunnati wal jama'a nítorí pé ìlànà yìí òun ló lẹ́rìí dọ́dọ̀ ànábì sallallahu alayhi wa alihi wa sallam gbogbo ìlànà tó bá kù lẹ́yìn ìlànà ahlu sunnati wal jama'a ìlànà tí ó tẹ́kẹ́ni ìlànà tí ó ìṣe ìlànà ìsìláàmù ni ẹ́ àádẹ́ ń padà sí bọ̀ wá lórí ọlọ́wọ́ bá ní wa inna hadha sirati mustaqima fattabi'uhu wa la tattabi'u subula fatafarraqa bikum an sabili dhalikum wasaqum bihi la'allakum tattaqun aya yẹn taban taban taban ṣàlàyé rẹ̀ lórí ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́ ìdè náà ni ààyọ́ padà máa yé wa wípé gbogbo lànà tẹ́rí tó fún yẹlẹyẹlẹ yìí ìlànà ṣètọ́nì ni ìlànà ẹyọkan péré òun náà ni ó dọ́dọ̀ ọlọ́run ba ìlànà ẹyọkan péré ni gbogbo ìlànà tó kù yẹn yẹn pátápátá ọ yà lẹ́gbẹ̀ẹ́ ìlànà ẹyọkan ẹni ibi lọ́kàlùkù bá rẹ̀ ti yà báyìí ìyàkuyà lọ́yà yẹn ń lọ nìyẹn ń lọ nìyẹn bára bí ṣe wí nìyẹn ọlọ́run bá dákun kó má jẹ́ àyàkuyà o ọlọ́run dákun má jẹ́ àyàkuyà o ọlọ́run bá kó fi títí tá fi parí torí pé tọba láàbí ìyànà alákọ̀ọ́kọ́ o lè mọ́ láàbí ìyànà ẹlẹ́kejì o ń bẹ̀lẹ́gbẹ̀ ọ̀tún ń bẹ̀lẹ́gbẹ̀ òsì tọba láàbí tẹ́lẹ̀kejì tẹ́lẹ̀kẹta lè yọ́ fa o bó sì wá mọ́ Eh, àfìgbọ́tọ̀ bá ń tọ́ lọ bẹ́ẹ̀ tó ń tọ́ ẹ̀bẹ̀ tọ́wọ́n fi ní kó tọ ìlànà ẹ dópin ah ìwọ Ọlọ́run bá alékẹ́ọ́lá ìwọ Ọlọ́run bá ṣàánú kọlọ́run bá kódà ń kó kàwà náà sínú àwọn tí ó lè rìn ìlànà yìí dópin ọlá ìjọkan Ọlọ́run bá ọlá agbára Ọlọ́run bá ọlá la ilaha illallah inshallah ta'ala ibi náà lálà ń fàní àti dúó sí lálẹ́ yìí tó bá tún di lọ́la kọlọ́run bá kó sọ́wájú ọ̀la lọ inshallah á tẹ̀síwájú lórí àwọn ẹ̀rí láti inú Al-Qur'anul Karim tó ń pa wá láṣẹ kí a sọ̀kan lórí ìlànà ẹyọ kan so tó yẹ ń kọ̀ fún wa kí a pín yẹ́lẹ̀yẹ̀lẹ́ kọlọ̀bà ní kílá kódà ń kójí kí yá lè gbọ́ yí fíṣẹ̀bílì láì tí a máa ń gbà ẹ̀dàkùn tí wọ́n bá wa gbà àbùkátà owó púpọ̀ láti fi ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan lójú ọ̀nà dá kọ́lọ̀bà lè kẹ́lá kí ó bu àrísìkí tó pọ̀ kó bù sí ẹnìkọ̀ọ̀kan wa ní àpò ọlá ìjọkan ṣoṣo ọlọ́ọ̀bà subhanaka alaikum wa rahmatullahi Thank you.